ẹ̀yin èèyàn mi hmm, bàbá òtòlò wọn ti sọ̀rọ̀ o hmm, tá a bá rántí ẹ rí i pé àwọn náà wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel ńgbà náà hmm, ṣe wá rí nǹkan tó sọ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Muyideen àtàgbàlá Gabriel ẹ wo ẹnu mi kọ́ lẹ máa ti gbọ́ gbogbo ẹ̀ ẹ wá lọ gbọ́ ohun tí bàbá òtòlò ohun tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí ẹja wa lọ gbọ́. ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko ẹ mọ̀ kó àsìkò ọdún ẹ̀yin ó sọ̀pọ̀ rẹ̀ ọlọ́wọ́n dá wọn sí lágbára lọ́wọ́ á tàn péjú sí ẹ̀mí á sì ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé tó ẹgbìnrin ọ̀tẹ̀ bá àti pàkàlọ̀ kan rú à ń jìkúrú kó tán láwo àwọn kan tó ń gbọ́nwọ́ ẹ̀gbá áwò kí lẹ fẹ́ fèyí ṣe ẹyẹ ọlọ́tẹ̀ àríjẹ mọ́dàrú tó jẹ́ pé nínú ìṣubú ẹnìkan lẹ́yìn tí fẹ́ máa jẹ ẹ ti gbàgbé pé ìlú tá a bá fi tọ́ mọ́ ìrìbí òwò ẹdẹ wa mú ọ̀rọ̀ àgbàlá Gabriel ẹ sọ di búrẹ́dì àti ẹ̀wà ẹ bẹ̀rẹ̀ sí wọn kankan kan bẹ́ẹ̀ bá sì pawó yìí náà tẹ̀ ná ẹ máa nírònú pé tọ owó ẹkún ẹnìkan ìfira jẹrí ẹgbọn kí ló dé náà hmm. àgbàlá Gabriel nìkan ló jẹ́ ológo ni ó nìkan ló ní néèmù ní tẹlẹ forúkọ ẹ méèkì ní nfara yín tàbí kẹ́ ẹ fi géènì fọ́lọ́wà sẹ́yìn yín ẹ bá àwọn ológun mi náà bẹ ẹ ẹ ṣe jáwọ́nú àpọ̀n tí ó yọkẹ́ dámẹ́ lákaná ẹ ẹ ṣe lọ bá àwọn ológun mi náà kẹ́ ẹ gbé ọ̀rọ̀ wọn ẹ̀yin bloggers ké kẹ́ ẹ yé borúkọ ẹlẹ́lẹ́ni jẹ́ àmọ́ o bá a gbóyan nú ewé bá a ṣe bẹ̀ nú ìpò ẹ̀pà ẹni tí ó yóò yó ẹni tí ò ní yóò ní yó ẹ wo ṣe rí ọ̀rọ̀ Àgbàlá Gabriel kàkà kọ́ ọmọ olórí ó jè sí kòtò ni hmm. mànàmáná ó sì ṣe ìmọ́lẹ̀ fún yóò tanná fún un bọ̀ ń bọ̀ lọ́rọ̀ yín n ò tí ì dé. mo mọ abúnitán tara kí ni òṣìkà tán tẹsẹ̀ mọ́rin mo ti mọ̀ pé ìhà yẹn náà lọ́ọ́ sáré wá. kí ló tó di àkànjì kí ló dé. yóò dé ọmọ burúkú lọmọ àdùnnẹ́ ó ń békebèke ni kò sí lè pátì sọ ọmọ bọ́ mẹ́jọ mi wá bí njó ni ọfẹ tún lé lórí lórí báyìí kéré o ṣeun ọfẹ kó àwọn ọmọ inú ilé lọ inú ẹgbẹ́ mi ó sì mẹrù ẹgbẹ́ tà sí inú ilé wa. Ah. níbo ló bẹ̀rẹ̀ sí ṣòṣèlú. èmi ò fẹ́ gbọ́ lọ́sọ̀rọ̀ ló bàbá. kó tó lò jẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún un. ó mọ̀ pé ẹgbẹ́ ànábì mọ̀mọ́ làwa ń ṣe inú ilé wa. ó wá fẹ́ máa kó àwọn ọmọ inú ilé lọ sí ọ̀dọ̀ àgbàlá Gabriel ni wọ́n ń sọ fún Àlímọ̀ pé ẹ pẹ́sẹ́pẹ́sẹ́ ọ tó bá dọ́dọ̀ àgbàlá Gabriel yóò rò náà àbáyọ ṣé kọ́mọ kọ́ àwọn ọmọ inú ilé lọ sínú ẹgbẹ́ àgbàlá Gabriel bó lọ sí jẹ́. Ah, ìkàmọ̀ láyé ayé yìí ò dáa fún kankan ayé o ayé wọn ò lè fún wàrà o ṣùgbọ́n wọ́n lè dá wàrà nù sóyún. aláwọ̀ abẹ ni. ọlọ́run àgbàlá Gabriel ó máa wòran ìpè yìí ìpè àgbàlá Gabriel ẹ máa lè kú o lágbára ọlọ́run torí má jẹ́ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní èlé èkú o. Ah, ẹ máa gbà mí mo máa ń wo online mo máa rí bàgbàlá Gabriel máa ń help àwọn èèyàn ó dẹ̀ rí pé àǹtí àlímọ́ tó ń bẹ nílé tí kò wọ́n wú láti ibi ọdún yìí tí ò síbi tá a ti gbé wọn lọ kò sì sórí olùrànlọ́wọ́ kankan tó máa ràn wọ́n lọ́wọ́ ni mo bá ń bá wọn sọ̀rọ̀ pé bó wa ni pé bóyá káwọn náà kan ká lọ síbẹ̀ kọ́ lè hẹ́pù wọn bàbá òtẹ̀ tí jẹ́ kí n sọ̀rọ̀ nǹkan ká mú wọn wà lẹ́nu nìyẹn kì í ṣe pé bóyá mo tí ì mú wọn lọ wọn ṣe ń advice wọn ni pé máà tó hẹ́pù kúkúrú tó hẹ́pù gúngùn lọ́ọ̀nláìn ìyẹn Àgbàlá Gabriel pé tá a bá mú débẹ̀ o bóyá wọ́n bá gbowó jọ tí wọ́n fi bá ọ̀pẹ́rẹ́tì inú rẹ̀ ó mọ̀ tán kẹ́sì máa wá wo bàbá ó ti wẹ́ tó ní oyún ìjú bẹ́ẹ̀ nínú program Àgbàlá Gabriel tí wọ́n dẹ̀ dáwó fún tí wọ́n sì wọ tààrà ẹ̀ sì wà pa. Hmm, ọ̀rọ̀ lọ́wọ́ ìyá kan yìí then point of correction mo fẹ́ ṣe àtúnṣe kan náà àwọn ọ̀rọ̀ rẹ Agbala Gabriel is not sentimental at all kò fọ̀rọ̀ sọ̀rọ̀ pé bóyá mùsùlùmí ni ọ́ bóyá kìrìyó ni ẹ́ bóyá ẹlẹ́sìn àbáláyé ni ẹni ọba ti dọ́dọ̀ rẹ̀ tó bá béèrè ìrànlọ́wọ́ ìní à ṣe fún o Agbala Gabriel mọ̀ pé muslim lèmi tí n bá lọ sí programu ẹ̀ iwájú ọmọ jókòó sí tí má jókòó síwájú yóò mọ bèrè lọ àwọn ìyókù mi òṣèlú tó wà tẹ pé bàbá òtòlódà tòrò ti rí mi tẹ́lẹ̀ o wọn ni à wọn sọ fún mi wọn ti lọ kírun kò ní ẹ bàbí lóyún tó wọn sọ fún mi pé àbàbà wọn ti béèrè ilẹ̀ kan. tí wọn bá béèrè rẹ pé ìwọ ń kọ́. àwọn ìyókù mi yóò mo lọ kírun kò ní bínú. kò ní bínú tí bá dé yóò sọ fún mi pé àbàbà wọn ti béèrè ilẹ̀ kan. wọn lè lọ kírun ni ọmọ kẹ mustapha lè jẹ kò lo sentiment àtọ so gbàgbé ẹ pé wọn fẹ́ kó mùsùlùmí kan kúrò ní ọ̀dọ̀ àwọn mùsùlùmí wọn kó lọ bá wọn ẹlẹ́sìn gbàgbọ́ yọrọ o Àgbàlá Gabriel yàtọ̀ oore tọ́lọ̀ ran sáyé pé wá sáyé ní sáyé kò fẹ́ kún àyẹ ọ̀rọ̀ ẹ̀sìn kò fẹ́ mẹ́rẹ̀ ẹ̀yà kò fẹ́ mọ̀ báyà ibo ni ẹ báwùsá ni ẹ bí Yorùbá ni ẹ kò fẹ́ mọ̀ ntọ́lọ̀ ran ní ṣe ẹgbàgbé yẹn àwọn tí kàn ń tẹun tẹun tẹun tẹun gbẹnu gbẹkúgbẹ àwọn ni confucianist sọ̀rọ̀ tí ẹ máa wo ọ̀rọ̀ Muyideen mọ̀ sọ́lọ́ ẹlẹ́gàn Muyideen ní gbogbo owó tí a dá fóun ó lákàntì Àgbàlá Gabriel ló dá sí ó lé ọ̀kọ̀ọ̀kan ọ̀tẹ̀ lọ́wọ́ ń bẹ̀ ìdílé yìí yín ilé tí a kọ́ fún yìí kì í ṣe inú àwọn church premises ló wà o then àwọn èèyàn gbàgbé wípé Àgbàlá Gabriel tá à ń sọ yìí ìlú tó tó tó kọ́ sọ́ọ̀sì ẹ̀ sí àwọn kan ní àlìlú yẹn mo last week náà àwọn kan ló ní ìlú yẹn àwọn yẹn ń talẹ̀ fún yàn ni inú ẹ̀ owó tí wọ́n bá dá fún yín ni Àgbàlá Gabriel ti mú nítorí kó ní chance láti ra lẹ̀ yẹ kọ́mọ̀gbọ̀n tó ti yẹ káàrà ń gbòòrò àárà lọ́wọ́ wọn awakọ̀lé fún wọn stíìtì tó jí tó stíìtì míì yàtọ̀ sí stíìtì chọ́ọ̀chì ìní àwọn gbogbo olóòtú ẹ̀kọ́ báwọn èèyàn òṣèré ìṣẹ́kọ́ fún ìṣẹ́kọ́ fún ìyá àbèjì ọmọ aráyé le sué bèbè Muideen Bádọ́sọ stíìtì míì ló wà kò sí ọ̀tọ̀ níbi tí chọ́ọ̀chì wà now Muyideen wa ń sọ wípé ẹ̀wọ̀n olùgbèrè mọ́ òun fẹ́ ta mo wá ń gbọ́ tẹ́lẹ̀ kan amọ̀kùn mẹ́kọ̀ọ́ kan sọ ma pé ẹ kí wọ́n bá ta kan kówó fún wọ́n sì má bá ta ah, ah. ìwé ilé ti wà lọ́wọ́ àbí òsì lọ́wọ́ ẹ̀. ó ti wà lọ́wọ́ ẹ̀. a lọ ta fún rẹ̀ agbowó àbí àbí ká máa lọ tó ta eh, ah, kí wọ́n ní two hundred million lọ́ta hmm. ó kó forty million lẹ̀. ó sún mi o. a lọ ta fún rẹ̀ ni hmm. gbogbo ọ̀nà tí a fẹ́ fi bá ọ̀gbẹ́ni ló kọjá ní wá ọlọ́run rẹ̀ ní fún wa sí i mo tún wò kan náà bàbá tó jẹ́ pé fúnra ẹ̀ gangan ló pe Mr Kẹ́hìndé nílùú òyìnbó tí wọ́n jọ ń sọ̀rọ̀ tó dẹ̀ yẹ pé gbogbo nǹkan tí wọ́n sọ yẹn ló wà recorded tó wáyé létà ń parọ́ pé tó ń béèrè five million ibùdó àkáǹnà ọgbà èèyàn méjì ló fi sílẹ̀ gbogbo wa láwo tó wá létà ń parọ́ ṣé òun mọ̀ nǹkan tó ń ṣe mọ́ ni kí ló ń ṣẹlẹ̀ àbọ̀ láwọn kan tó ń kọ́ ẹ pé kó máa yí. o ti kó bá wọn àwọn tí wọn fà káàdì lẹ́bàá o ti kó bá wọn. ẹlẹ́ẹ̀kejì bàbá nígbà tó di pé o ti bá agbo customer jà ní shop tó ń ṣí fún ẹ o tà mọ́ Agbala Gabriel dẹ̀ ni pé kó máa bọ̀ wá sọ́fíìsì òun ṣé èèwọ̀ wà nù pé kó báyàn clean ọ́fíìsì ni. wọn kàn ní kó wá sọ́fíìsì lásán o ah, ah. ṣọ́ọ̀bù yẹn wọ́n gbà wọ́n gbé fúyàwó kọ́ máa lò ah, ìyàwó sì ń ta padà wọ́n ní máa lò owó ya bá pa yóò kò jíṣẹ́ fún ìdí nílé wọn máa bí wọn ti ń ta dáadáa ó dẹ̀ ń ta dáadáa nítorí pé mo yóò níwà lọ́fà tiẹ̀ obìnrin apply ìwà tó dáa wọ́n dẹ̀ ń rajà lọ́wọ́ wọn now wọ́n wá àpọ́ǹtì ẹ̀yìn pé ó dáa wà á máa máa bá mi ṣe lọ́fíìsì o ní dẹ̀mọ̀ fún ẹ ní ten thousand naira per week nígbà tó wá bẹ̀rẹ̀ sí complain pé wọ́n ní kó máa fọ tọ́lẹ̀tì ní ní àgbàlá Gabriel àwọn àwọn tó ń fọ tọ́lẹ̀tì ò níye. wọ́n ya pa. tí wọ́n sanwó fún wa. àwọn obìnrin dẹ̀ ń tán sanwó fún wa. àwọn obìnrin tán sanwó fún wa lóṣù. bóòlù tọ́lẹ̀tì fẹ́ kàn ẹ́ ah, ah. ẹ́ rí i pé àìrọ́rọ̀ sọ ìlọ́fà ẹ dúró náà o hmm. èmi ní béèrè o. irú béèrè o. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń fà tá à ń sọ yìí gbogbo àwọn ẹ̀rí tẹ̀ mú wáyé ẹ dákun sáwọn èèyàn mọ̀ ń pa. gbogbo èèyàn ló ń bá pátákórógbódó ọ àmọye ọmọye èèyàn ti lọ sínú programme Àgbàlá Gabriel ni wọn ò níye gbogbo dé ń wíkẹ́ǹsì ẹ̀. kí ló wáá dé táwọn èèyàn wá jẹ àríjẹnu màdàrú tí wọn jẹ pé dàrúdàpọ̀ làwọn èèyàn bẹ́ẹ̀. bàbá bíbélì ní ìwọ òdodo òdodo sì fi ìwọ yóò fi ọràn yóò sọ ọ dòmìnira bẹ́ẹ̀ni ah, ẹ jẹ́ ká gbòmìnira ẹ méjì àwọn àánú gbèkún. àwọn ah, àlè fẹ́ àmọ́ ọlọ́run ọba mi ìwọ ń kálù ìwọ tó o bá tó o bẹ̀rẹ̀ tó o yọ̀dí òkè tó o bẹ̀rẹ̀ sí dẹ́sà òkété bẹ́yìn ò tiẹ̀ rí ọlọ́run òfurẹ́ látọ̀run sọ̀rọ̀ mi ọba mi àdìgúnwadé adódèké mọ́sálásí adódò lè sọ́ọ̀sì adódò mọ̀náfíkì gbàgede ọmọ nọ́mbà lè ń kádùkú ọmọ nọ́mbà tí ó tẹ̀ mọ́ lára sọ̀rọ̀ mi sí ọ̀rọ̀ àgbàdàgé bẹ́ẹ̀ ni hmm. lẹ́bìrì àwọn bloggers wá sọ́ọ́ Ah, ah, bàbá wọ́n sọ di póòlù wọ́n ń ta kiri. Hmm. bàbá eh, eh. ẹ mọ nǹkan ni wọ́n ń táàpù nínú wọ́n fẹ́ fi àgbàlá Gabriel wọ́n fẹ́ fi méèkẹ́ wọ́n fẹ́ fi gòkè wọ́n wá tap táàpù nínú àwọn kìnìún wọ́n ẹ̀ lè eh. táàpù níbẹ̀ níbo ẹ kéré sí. Ah, àwọn tẹ̀lé táàpù mbẹ̀ wọ́n díẹ̀ ni wọ́n rì mú mbẹ̀ ni hmm, hmm. nítorí pé wọn ò sí lọ́dọ̀ òótọ́ tí ẹ bá sí lọ́dọ̀ òdodo tí wọ́n táàpù mbẹ̀ wọ́n ni dáadáa àmọ́ ọ̀nà jìbìtì lẹ́ngbà Hmm. àìtúmọ̀ nǹkan tó tún wá ń dùn mí nínú ọ̀rọ̀ mú ìdí yìí wá ń sọ pé yẹn Mr Kẹ́hìndé wọ́n jọ wọ́n jọ dípẹ̀ lágbàlá Gabriel lẹ́nu tí yóò dà fún ah, lẹ́nu tí Mr Kẹ́hìndé tó ń sọ yìí eh. Mr Kẹ́hìndé tó ń sọ yìí àkẹ́tọ́ bá mi ti ń sọ hmm. ẹni yẹn ló fún èmi nílẹ̀ ní kóòdù ilẹ̀ four million naira láì gbà kọ́bọ̀ náà mi tí mò ń kọ́ bẹ́ẹ̀ ni ẹni yẹn ló fún mi nílẹ̀ ní kóòdù ẹni tẹ́mi mọ̀ tá a jọ wọn sọ̀rọ̀ ni tá a máa ń dira face to face every time Indianapolis ló ń gbé l'Amẹ́ríkà ó ti ṣe físà fún Muideen àtìyàwó rẹ̀ tó ti rẹ́ni tẹ́mi rí èmi níbo ah, ah, ah. wọ́n tí mo rí ko passport àti everything báyìí torí pé ó fi hàn mí ni torí mi àti ẹ̀gán lọ́rọ̀ lórí Amẹ́ríkà sọ̀rọ̀ tiẹ̀ lẹ́yìn títí àwọn Muideen nìyẹn ó tún ti ṣe ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n tí wọ́n máa present fáwọn èèyàn níjọ́ àjọ̀dún ọ̀yìn tí ẹ fẹ́ ṣe lóṣù kẹwàá àjọ̀dún ọdún kẹfà tí ẹ ti dá Àgbàlá Gabriel lẹ̀ tí wọ́n ti rẹ́ nìyẹn ìní òkú ọlọ́rọ̀ èbó káfẹ́ mú ìgbódúró nígbà tí tọrọ ìṣẹ̀lẹ̀ ní tó gbódúró tí ò sí jà ni yóò ti lọ bí fọ́ọ̀ October ti yẹ o tó ti tiẹ̀ ní nàmbà wọn àtàkùn ṣe o àti ìyàwó ẹ̀. òrórí tí e jẹ́ fà. now all one complain Mr. Kẹ́hìndé kọjá ẹnìkan lọ mímíkì àbí nǹkan. mímíkì kẹ. apart from being a lawyer he is a lawyer apart from being legal luminaire then a mechanized family ló ń ṣe nílùú yìí. i'm telling you. mo sọ mo sọ mo abájọ tó fi lówó lọ́ba èèyàn mọ̀ ṣe mẹkáníìkì mẹkáníìkì ọ̀tà ń lu ègbò ju gbogbo bí tá a bá ti rí lọ. mẹkáníìkì kọ́ àgbẹ̀ ìgbàlódé àgbẹ̀ tí àwọn àgbẹ̀ tó ń lo tools òyìnbó èèyàn ló pé àgbẹ̀ ni. àgbẹ̀ ni ah, ìyẹn ń lò. ìwọ lọ dojú ìbòrú ó ti ní fama fama kí ni mẹkáníìkì fẹ́ ní í ṣe pẹ̀lú fami. fama fama kọ́ mọ bẹ́ẹ̀ bó jẹ́ fẹ́lẹ̀ bẹ̀rẹ̀ after ten nu fama fama kọ́ farming family, ni mechanize the farming advanced the ni fún àwọn àgbẹ̀ orí ti gbàlódé so ti yẹ now ẹni yẹn kọjá abẹ́ ó ti ẹ̀gọ̀ fọ́rọ̀ tó sọ yìí ẹni yẹn ló ra màálù fún o nígbà tó fẹ́ ṣe wẹ́dí o màálù tó fẹ́ rà fún ọyọ́ rò pé màálù one fifty ni àbí màálù five hundred thousand ẹni yẹn ló gbé màálù ńlá lẹ̀ fún tí a fi ṣe wẹ́dí ó tó fowó ránṣẹ́ sí hmm. sọ́dọ̀ ti àmọ́ ẹ̀ẹ́. Eh, àlọ́ ọ̀rẹ́ni tí ọ̀fẹ́rẹ́ ẹni ńlọrọ àwọn ọlọ́tẹ̀ àwọn bloggers tí wọ́n ah. bẹ̀rẹ̀ sí sọ̀sọ̀kúsọ ẹ wá wò ẹ. bàbá o as at that time tí wọ́n sọ pé gbogbo owó tí wọ́n gbà owó Àgbàlá Gabriel ló wà tí wọ́n bá kówó yẹn fún Muyideen ó máa fi ta tẹ́tẹ́ tán nìyẹn tẹ́tẹ́ wà náà jẹ rẹ̀. ní gbogbo ìgbà yẹn ó máa fi ta tẹ́tẹ́ nìkan tẹ́tẹ́ sì wà nínú búrọ̀dẹ ó wá ní wọn gbá wọta ọ̀sán lọ mú wá ń bì kan ní wọn gbowó fún ọ òun ronú kó tó sọ̀rọ̀. ẹ yìí tí ẹ máa wò wọn ò gbọ́dọ̀ kó rówó fún un yóò ta tẹ́tẹ́ nbẹ bẹ́ẹ̀ni yóò mú gbọmbẹ yóò ta bèbí nbitọ ma nbitọ ma igbó òmùdé tí igbó bá kún un fọ flat yóò mú ta yanyan tẹ ẹ bá fi odidi Ìbàdàn pọn igbó jọ tẹ ẹ bá gbé sínú okun mú ìdí ẹ ẹ wà tiẹ ní rí mọ àwọn mùsẹ́gì igbó tí wọ́n fẹ́ fún yàn ní àwọ́dù amúgbó òun lóye kan fún láwọ́dù kọ̀sẹ́ tó lè dí tiẹ̀ ní Nàìjíríà yìí ìmọ̀ bí èkó onítàlẹ́ntì igbó ọlọ́mbùn tàlẹ́ntì yẹtọ́kọ̀ tálẹ́ǹtì yẹn gẹ́gẹ́ tá a wá ń gbàdúrà pé kọ́lọ́n kó séǹjì fún kó sọ di tálẹ́ǹtì gidi ìní ọ̀fẹ́ séǹjì di ah, ah tó fi yàyà kúlà báwọn. then dadi eh? ìwé ilé ẹ ti wà lọ́wọ́ ẹ eh. tó bá dé àgbàlá Gabriel lẹni mo fẹ́ ta ilé ẹ wọn á máa wò ẹ ràn ni ẹ má expect pé àgbàlá Gabriel máa value ilé kankan fún ọmọ kò sí tọjọ mọ because wọn ti gbé ìwé ilé lọ́wọ́ ìwé ilé ẹ lé lọ́wọ́ ẹni tó bá wù nínú gbogbo ẹ̀yin bloggers ẹ lè lọ bá a ta kò sí ẹni tó máa mú yín another sweet entirely nílé ẹ wa kò sí nínú Àgbàlá Gabriel yín náà ẹ lè lọ kẹ lọ fẹ revive kí ló ń ṣe yín. nítorí díẹ̀ yìí ẹ wo ṣe rí Àgbàlá Gabriel hmm. ẹni tí ó ga ẹsẹ̀ rẹ̀ ó ti rìn ẹni tí ó ga ẹsẹ̀ rẹ̀ ó ti rìn ibi tí ó ga dé ń lọ ta fi pọ̀ tó báyìí o. ẹ mọ̀ pé àwọn bàbá wa wọ́n ní bórí ṣe tó ní ṣe mọ́ fún lórí wọn. bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀pẹ́ láyé ojú rẹ̀ ò ní rí bi ọ̀kan lè yọ fọmú bẹ́ẹ̀ o hmm. ẹni ó bá pẹ́ láyé ojú rẹ̀ ó rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan sọ̀rọ̀ mi ti yé tẹ́ ẹ bá rí àgbàlagbà tójú ẹ̀ bá jẹ tọ́mọ ike bá ń fi si ẹ̀yẹ àánú ọmọdé náà máa ṣe mí tágbàlagbà bá sọ tójú òun rí tó ìjẹ báwọn ọmọdé ọmọ gbàdúrà kó wo kúléwe hmm, ọlọ́run yẹ kúléwe o ẹ ní kúléwe o ẹ dàgbà ẹ dàrúgbó. kò sí bẹ́ẹ̀ yóò sì wà láyé tí ò ní rádàwó ọlọ́mọdé aráàdà tán àbísọ̀rọ̀ níborí gbogbo wa o. ẹ̀yin bloggers I want to give you and advice. That kind of advice is in form of order. Ẹ wò, ẹ rere. Ìta hmm. bá ṣe láyé yìí, tá a bá ṣe láti sin lọ, hmm. ó wà ní rẹ́kọ̀dù. Bẹ́ẹ̀ni. Àwọn yóò máa refine sí in future. Àwọn fíìmù kan bẹ́ẹ̀ tá a ṣe forty years ago. Nígbà baba bàbá Sùwé kú, wọ́n bá gbé àwọn fíìmù ẹ̀ jáde àwọn èèyàn mọ̀bí táwọn èèyàn ti lọ dé àwọn agẹ́ta ya fíìmù àrímọ́ àmọ́ hmm. ah, tó wà mo bá ríra mi èmi bí mo tún wà bá sùwé lọ bàbá sùwé ọ̀sákò lé torí pé kó wà wọn kan jẹ àwọn bá rò kó ti kú ni mo bá wà káàkiri gbogbo mọ́ṣúárì tí n bá tẹ̀ lóyè kú ẹ mọ́ṣúárì yín lọ sọ fáwọn mọ̀lẹ́bí sọ̀rọ̀ mi ti yé ṣé ẹ̀ka wọn yẹn lọ wọn lọ mú wọn lọ mú fíìmù yẹn wọn jáde mi gánra mi bẹ̀ téèyàn bá wù àti ọba dáa sẹ́ẹ̀kì bó ṣe lè báyìí sí náà nìyẹn ẹ máa wọ wo ìtàn ikú o hmm. ìtàn òkè ń kú téèyàn bá ṣe ìtàn ní ọ̀dà lẹ́yìn wọ́ọ̀la hmm. ẹ má wà ìṣubú àgbàlá Gabriel mọ́. Hmm òjò ń payọ̀ òrè ń dunnú bójú bá dá òrò jáde ta hmm. òrè yóò di problem o ẹ̀yin gàtí yín bọ̀ lẹ́yìn àfitẹ̀ ìbá jáwọ́ lóko o hmm. ẹ sì mo dúpẹ́.